awosibela shaitan rojim bisimilahi rahman rahim kí ló ń ṣe ẹ wọn lọlọkọ mẹ́ta ni mẹ́wàá láká kò yí ẹ ó rò wípé bóyá mẹ́wàá lákọkọ fẹ́ wá sórí facebook kó máa sọ̀rọ̀ nípa ìdílé fìyẹn lẹ kọ́gbọ́n lára gé ọ̀pọ̀tọ́ lásán ló rò pé mo ní kó dúró lé ọkọ ẹ mo lẹ́nu mi gbàá láti advice ẹ pé kò dúró nílé ọkọ ẹ ìyá mi gbogbo tó nǹkan lé yẹn ò tó torí ó mọ ọkọ ẹwà romantic ọkọ ẹ̀hún fowó ọbẹ̀ ńlẹ̀ àwọn ẹbí ọkọ láìkí ẹ and you are a graduate you can't just take this shit you can't just ọmọ tó o bá kúrò ń bẹ̀ ibi tán ti ń tàn ẹ́ tán ti ń sọ fún pé how can a man treat a fine woman like you this way but you are intelligent now but you are resourceful now but you are hardworking you are beautiful now àti ah, bá fẹ́ rú ẹ̀yẹ ọmọ mi ní wò ta wo bí ìyá ló kọ níbi tó ti ń bọ̀ wàá fara yẹ ẹ̀gbìn wàá fara yíyí òṣì mi ò ṣe pé má bínú ìyá mi inú ìmísí ni mo ti ń bẹ sọ̀rọ̀ ah tó o bá ti mí ìsí ẹ̀ láàárọ̀ tó o fara balẹ̀ láàárọ̀ tó o fi ọkọ tí Ọlọ́run fún ẹ tó o fi ta káìtì nípa ìnífaradà àìní sùúrù. ó ah! mọ̀ bóyá wọn ò tí ì kà á pé bóyá ó máa pé méje bóyá ó máa pé mẹ́jọ ọmọ torí bó o bá fọmọ sílẹ̀ sílé ibi tó o ti kúrò ọ̀ràn ni tí wọ́n bá mú àwọn ọmọ ìgárọ̀ ọlọ́ṣà àwọn ọmọ olè ń ta ó máa máa garùn báyìí ni àbọ̀mọ ẹ wà ń bẹ torí ibi tó kó wọn lẹ̀ sí òun mọ́ tán jẹ tó o bá dé kó wọn dání ibi tó o bá ti ń lọ́kọ kiri ojú àwọn ọmọ yẹn á máa rí rádaràda o gbogbo attitude gbogbo body language gbogbo ìṣesí gbogbo ọ̀rọ̀ náà fi máa jẹ́ kó yé wọn pé ibi ilé bàbá wọn ò dé yìí ọmọ tá bá ṣe ń bẹ tọ́jú ọmọ ẹ má lọ fọ́ gbà tó bá dé stage kan ṣe orí bàbá tó ṣe rè wí pé ń jẹ́ òní ó máa sọ fún ẹ agbára mi ò gbé bùkátà ọmọ ọlọ́mọ ló bá tán ìyẹn tó bá tiẹ̀ sọ wípé kó lọ káwọn ọmọ fún bàbá wọn ó wá wà tó bá wá jábí amọ tòótọ́ wà á tún àtẹlé tó bí síbẹ̀ àti tiẹ tó kó wá wà á ní àwọn ọmọ ẹni ló máa mójútó wà á tún kúrò ń bẹ ìrìn àjò ẹ ṣé kò tí ì kẹ̀ẹ̀kan tó bá dẹ̀ jẹ́ ìyá òṣì wà á nítorí kọ́ má bàa kà fún ẹ wà á fáwọn ọmọ yẹn sílẹ̀ wà á lọ kó wọn fún bàbá ló bá bọjọ́ ọ̀la ẹ jẹ́ àbí torí pé òun wò pọ́kọ́ ẹ̀ òtàtọ̀ ẹ̀ lẹ̀ ó kúrò ń bẹ má wọ̀rí wọ́n á fi sun ẹ̀ ẹ̀yìn ilé náà máa máa gbà wá yọ́ wọ́n máa wá bẹ́ẹ̀ áà ah, ló bá di gọ́tà ló bá di ilé ìdọ̀tí gbogbo àwọn tẹ́nu wọn ò wọn lé wọ́n máa máa wá dà dọ̀tí sí ṣé yẹn ló wá pè ẹ́ ìyá mi dúró sí ibùjókòó ẹ̀ má ṣì mí gbọ́ àwọn kan wà o tó jẹ́ wípé tọ́wọ́n bá kúrò ńbẹ̀ wọ́n á kú sínú ìgbéyàwó yẹn tọ́wọ́n bá kúrò ńbẹ̀ òkú lẹ́lẹ́jà á tà á àwọn opó náà á lọ́kọ ṣùgbọ́n ṣé ó rọ́kọ tiẹ̀ tó fi ta káìtì ọkọ tiẹ̀ tó fi gbéraga kúrò ń bẹ̀ hmm, àwọn ní prayer point tí ó pò bó bá ṣe ń kúrò ń bẹ̀ báyìí tọ́wọ́ wọn bá wọn ọkọ ẹ̀ pọ́n kan ọmọkọ̀ọ́nù àtó ti gbéra o ló ṣẹ̀ṣẹ̀ máa máa juwọ́ sí o lè ráyè ń bẹ̀ mọ́ tí ò bá nà ẹ́ tí ò fìyà jẹ dúró lé ọkọ ẹ̀ kò sí mo decent mọ́ fẹ́ni tó bá ti lọ́kọ káàkiri kò káyé wọ́n á máa kà fún ẹni wòbí wòsù ṣé o ní PVC tó o bá ti máa dìbò dìbò fún aṣíwájú Bọ́lá Ahmed Tinubu gbogbo ohun tó ń rùn nílẹ̀ yìí á dẹrùn wàá rówó tọ́jú ọmọ ẹ̀ wàá rówó tọ́jú ilé ọkà á lè papọ̀ sójú kan má jẹun fọwọ́ bá ẹ tètè yọwọ́ kúrò lọ́rọ̀ ẹ kò sérè nínú pàǹlẹ́ kiri ọ̀ mo tún ti ṣe ojú ti bínú mi lè dákẹ́ wọ́n rán mi sí ẹ ní ìmísí ni ọlọ́run ló ní ó rí bẹ́ẹ̀ káàárọ̀ ìyá mi ire o